dókítà àti nọ́ọ̀sì wọ́n lẹ̀dí àpò pọ̀ wọ́n ta ọmọ tí wọ́n gbé jáde nínú aláboyún tí wọ́n ṣiṣẹ́ abẹ fún àwọn ènìyàn bá fi ariwo ta ọ̀rọ̀ rẹ o bó ṣe ṣẹlẹ̀ mọ̀lẹ́bí arábìnrin kan Rachel Samson olóyún tí wọ́n ló kú mọ́ dókítà àti nọ́ọ̀sì kan lọ́wọ́ lásìkò ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ abẹ fún dókítà náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Dr. Happiness nǹkan túmere tí ọ̀pọ̀ mọ̀ sí dr haji ni wọ́n sọ wípé wọ́n ṣiṣẹ́ abẹ fún arábìnrin olóyún kan lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ abẹ yìí aláboyún yìí ó kú mọ́ wọn lọ́wọ́ wọ́n sì yọ ọmọ ẹ̀jẹ̀ ọ̀run tí wọ́n gbé jáde nínú rẹ̀ tà dókítà haji ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣiṣẹ́ abẹ ọ̀hún fún obìnrin náà lásìkò tí ó lọ sí ilé ìwòsàn wọn láti gbẹ̀bí fún un ẹ̀gbọ́n rachel ruth samson ni wọ́n ló fi ariwo bọnu wípé dókítà achi ó ti gbé ọmọ inú àbúrò òun tà ló bá ń pariwo lórí ayélujára ẹ̀gbọ́n arábìnrin aboyún ọ̀hún ló ń pariwo wípé ó gbọ́dọ̀ wá ibi tí ọmọ náà wà kí wọ́n sì gbé fún àwọn káwọn ó lè fi tu àwọn mọ̀lẹ́bí àwọn lójú nítorí pé àwọn ò gbọdọ̀ pàdánù ìyá táwọn ó tún pàdánù ọmọ. arábìnrin náà wá ń rọ ìjọba wípé àwọn ò lówó láti fi ẹjọ́ ṣùgbọ́n àwọn ń fẹ́ ìdájọ́ òdodo a fẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ láti gba ìdájọ́ òdodo fún Rachel nítorí wípé tí a kò bá wádìí nọ́ọ̀sì àti dókítà yìí a kò ní mọ̀ wípé wọ́n ti gbé òkú rachel lọ sí ilé ìgbókùúpamọ́sí lẹ́yìn oṣù méjì tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ rífà mú dókítà yìí fún ẹ̀sùn káràkátà ọmọ wọ́n tún mú un fún ẹ̀sùn wípé ó ṣekú pa obìnrin olóyún ẹni ogún ọdún tó sì tún ta ọmọ inú rẹ̀ dókítà yìí ló ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn archi medical center ní agbègbè agbóga ní ìjọba ìbílẹ̀ ìwé wéré ní ìpínlẹ̀ Rifà ó ṣe iṣẹ́ abẹ fún olóyún kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rachel Samson láti yọ ọmọ inú rẹ̀ ṣùgbọ́n obìnrin náà pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ abẹ ọ̀hún lọ́wọ́ tí wọ́n sì tún fi ẹ̀sùn kan dókítà yìí wípé ó yọ ọmọ inú arábìnrin tó ti ṣe abẹ fún yìí ó sì lọ tà á fún oníbàárà rẹ̀ kan tí wọn ò tí ì fi orúkọ rẹ̀ léde agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Rivers sp grace irete ló ti kọ́kọ́ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn iléeṣẹ́ akọ̀ròyìn wípé dókítà ekemire ló ti wà ní àhámọ́ àwọn fún ìwádìí tó lọ́ọ̀rìn kí ọlọ́run máa ṣàánú gbogbo àwọn aboyún mosùn mámọ́jọ́ o dókítà àti nọ́ọ̀sì kan ni wọ́n lẹ̀dí àpòpọ̀ wọ́n ṣiṣẹ́ abẹ fún aláboyún wọ́n sì yọ ọmọ inú rẹ̀ tà